ní agbára ọlọ́run bá ti wí ló máa rí eh, bá ti wí ló máa rí bá ti wí ló máa rí eh, bá ti wí ló máa rí èyí mo wí ni àárọ̀ àárọ̀ mọ́ bá ti wí ló máa rí èyí mo wí ni àtùbàtùṣẹ́ káàkiri ló máa rí jésù olúwa wa. àmín. wọ̀tọ́lọ̀ oòrùn ìbà lọ́wọ́ rẹ bàbá ọba tí ń ṣòdò tí ń ṣọ̀dà ọba tí ń ṣọ̀rẹ́ tí ń ṣoru ọba ṣòkọṣòkọ tó dàbí òtútù òwú náà ni ẹlẹ́wù kan aràǹbarà tí ń gbami lọ́wọ́ ẹ̀sẹ̀ tí wọ́n ń pè lọ́gìnìtì ẹ gbọ́ bí mo ṣe ń kí Elédùmarè ọba ọba abẹbẹbẹ tí ń bẹ bí abẹ ọba tó tù wàwàwà bí ẹ̀wà òpìtàn tó mọ̀ di ayé tó mọ̀ di ọ̀run ìjì bàbá fẹ́fẹ́ tó ṣọ̀rẹ́ tó ṣoru òyìgì ìjì tó ń jẹ́ gbòǹgbò ìmọ̀ bá bá bo bá bá bá bá bàbá bóbá bàbá wa gbà òrùlé tó borí òde àgbáyé apani ajíni ọba bàṣí bọ́ọ̀ṣì onímọ̀lẹ̀ tí ń gbé kọ̀bìrì kọ̀kọ̀ adìyẹ fọmọ aráyé atúmáṣe di fọmọ adárun ọba tí ń jẹ́ bániwí bániwí díndín ọba yamuyamu oṣogbórúkọ ló parẹ́ àjọgbórúkọ ló dòfo orúkọ tá a fẹ́ ń gbọ́ tí fi ń sinmi ariwo orúkọ tó kù ń gbọ́ tí fi ń dì mọ́lẹ̀ ìyanu ọ̀gọ́dọ́bọ ní kìlọ̀ yọ̀ọ̀sùn iná gbórúkọ ló sinmi ariwo ẹ̀tí gbórúkọ rẹ́sìnrìn jìnnà ọlọ́run ìyè ọlọ́run ìmọ̀ ẹlẹ́fú ẹlẹ́gbà ẹni tọwọ́ sí ọba tí ń fọ nínú mi. my husband while I was on holiday my husband to be while I was on holiday in Nigeria it was a very stressful day but what I remember most about it is how wonderful it was and how calm and how comforting him being there was. It was a gentleman to the core. And even from the first day we met, he wanted to do, he wanted us to do things together. He seemed very sure, even from the get go, that I was the woman for him. And that was one of the things that was a thing of wonder for me because I was a cynic and I was a skeptic. I'm a skeptical person, so I don't take people at face value. so it took me a while to try and understand that. Oh, this guy is actually serious, and he has been consistently caring loving, he's kind, and he's a gentleman. And that's what I love about him.